الحمد لله الأول والآخر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له فضل عباده المؤمنين بعبادات رمضان وأشهد أن محمدا عبده ورسوله بين شريعة الله أتم تبيين يا عيني صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى يقول جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فاتقوا الله يا عباد الله واعلموا أنه لا يجوز إخراج زكاة الفطر من المال النقدي ولا القيمة ولا الألبسة كما اعتاده للأسف الشديد كثير من المسلمين اليوم مخالفين بلا حجة سنة رسول الله صلى الله عليه وسلم الصحيحة وصحابته والسلف الصالحين وكلام جمهور علماء الفقه والتحقيق أدبر الله أبا الله أبا أفقا أفقون أمي أبا إبعي ọlọ́run yìí gbé kalẹ̀ gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ òpin bó ṣe fi ìbẹ̀rẹ̀ rọmọdán bó ṣe fi hàn wá bó ṣe kó pẹ̀rẹ̀ náà ni wà ń lọ báyìí mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ sí lóòótọ́ àyàfi ọlọ́run ọba ọ̀kan tún ní ọlọ́run ọba yìí kò sí orogún fún ọlọ́run ọba yìí ó fún àwọn ẹrú sí rẹ̀ tí wọ́n jó nígbàgbọ́ òdodo lájò lọ pẹ̀lú àwọn ìjọsìn tó wà ní Ramadan lórí gbogbo àwọn ọjọ́ míì mo sì ń jẹ́rìí pé àlùfáà Muhammad ẹrú sí ọlọ́run ọba ní í ṣe ẹni tó gbẹ̀yìn àwọn ànábì ọlọ́run ọsàlàyé òfin ọlọ́run ọba ní paríparí àlàyé tí ó kù síbi kan ẹ̀yìn arúfin ọlọ́run ọba ẹ̀sọ̀rọ̀ ìkẹ́ àti ọ̀làfáà nẹ́bì sallallahu alaihi wasallam kí ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá nẹ́bì ọlọ́run kó máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹbí wọn tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ tán dúró ti dáadáa títí di ọjọ́ ìsàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ pé ẹbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ òdodo ni kẹ́ máa sọ fára ayé nítorí pé ẹnì yóò tó bá tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tó jíṣẹ́ wọ́n tó ń ti jèrè jèrè jẹ́ tó sórí. ìbádọ́lọ̀ ẹ̀yẹ rú sí ọlọ́run ọba kájọ́ lọ yé wa ìgbé jákà èyí tó ṣe pé ìjọsìn tí ó kẹ́yìn tí a fi dágbére yányá fún Ramadan jágà yìí ọ̀sẹ̀ tó láti yọ nínú owó ọ̀sẹ̀ tó ká fowó yọ ọ̀sẹ̀ tó ká fi aṣọ yọ kódà ọ̀sẹ̀ tó ká kó bàtà fún yẹn ipò tẹ̀lé di owó jágà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti bá sábà láyé lóde lónìí wọ́n bá sábà lẹ́ni tí ń yapa láì lẹ́rìí wọ́n ń yapa sí ìlànà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ìlànà yìí tó wá nìyí ìlànà tó lálàáfíà ni wọ́n ń yapa láì lẹ́rìí sí ìlànà táwọn sábẹ́ òjíṣẹ́ ọlọ́run bá wà lórí ẹ̀ ọlọ́run kọ́ bá ní ọdún sí wọn wọ́n ń yapa láì lẹ́rìí sí ìlànà tí àwọn ẹni ìṣáájú eré tí wọ́n wà lórí ẹ̀ àti ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n gbàgbọ́ yẹ́sì tí wọ́n máa ń fi òdodo ìdí òdodo múlẹ̀. ọlọ́run dẹ́sọ̀ yìí pé wọ́n máa ń yọ ṣáàkìkì rọ̀sùl bí bá bí máa ń sábà yà ní alágbèdègbèdà. ẹnì yóò tó bá ya pa òjíṣẹ́ lẹ́yìn tó náà mọ́ bí ha sí. wọ́n yẹ tẹ̀bi ọ̀wọ́ yọ̀rọ̀ tẹ̀bi lil mu'minin tó wá lọ tẹ̀lé lánàá tí èsì lánàá àwọn onígbàgbọ́ òdodo àti kí iṣẹ́ lànà àwọn onígbàgbọ́ òdodo àkọ́kọ́ òun ni ká máa fi owó ká máa fi yọ jákà ẹnì yóò tọ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni á dojú rẹ̀ kọ ohun tó kọjú dà yẹn yọ wá wọdọ náà jáde mọ wọn wá sọ wípé bẹ́ẹ̀ ló ń tọ òun parí ọ̀rọ̀ sí àbí bẹ́ẹ̀ nìyẹn parí ọ̀rọ̀ sí ó burú púpọ̀ jù ẹ̀yin ọlọsìn ọlọ́run wíwọ jákà èyí tá à ń pè ní sàkíyàtò lè fi dandan ni lórí mùsùlùmí tó bá lágbára láti yọ ẹni yẹn ọba gbà wẹ̀ ọba àmà gbà wẹ̀ nítorí àròjàre inú ìgbésẹ̀rí àgbà wọlé ìyẹn máa yọ jákà yìí fún ara rẹ̀ a tún yọ nípa àwọn ẹni tó ṣe wípé wọ́n ń jẹun lábẹ́ rẹ̀ nínú àwọn aráalé rẹ̀ obìnrin náà máa wọ jákà o tó bá lówó ó lè wọ́n fún ara rẹ̀ ntọ́ka lórí eléyìí wọn náà ní hadithi abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọn ní òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ jáka wíwọ́ ọ̀sẹ̀ ní dandan wọn là ń pè ní zakatul fitr ọmọ ajé sáàrùn kan ìyẹn múdù mẹ́rin nínú dàbídùn múdù mẹ́rin yẹn pé múdù kọ̀ọ̀kan ẹ̀kúnwọ́ méjèèjì ẹni tó ga lẹ́sẹ̀ mẹ́fà tí ó kù tí ó kù òun ni ó ṣe déédéé mójú kan àbí gbèdéke òsùn ọ̀tá bá sì ti mọ̀ náà tó ṣe déédéé rẹ̀ tó sáàjẹ́ mójú yẹn mẹ́rin rẹ̀ òun ni forí kọ̀ọ̀kan mẹ́rin nínú dàbídùn mẹ́rin nínú jéró ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí ẹni lọ́jẹ́rú àtọmọlúàbí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà nínú àwọn mùsùlùmí. àti fún anábì sallallahu alaihi wasallam ọwọ́ apàṣẹ pé jákà yìí káwọn ọ kó tó di pé àwọn èèyàn ni pé kájọ dọdọ àwọn ẹni tí ó dé yẹn kó tó di pé wọn á jáde lọ kírun ẹ̀yìn. bákan náà ní ẹgbẹ́ wọn ti náà gbà wá wọn ní àwa lójú ayé ànábì sallallahu àtìgbà tó lọ tán àwa máa ń wa máa ń jẹ kan ìyẹn ni àbí múdù mẹ́rin nínú dàbídùn àbí múdù mẹ́rin nínú èyí tó ṣe kó ti gbẹ nínú rẹ̀ dàbídùn ẹ̀yin arúgbó ọlọ́wọ́ ọba àwa ń sọ nípa ìgbà wo la máa wọ jákà yìí jákà yìí á ní ọjọ́ tó bá kẹ́yìn sí Ramadan nígbà tí a bá ti kí mọ́gárì ṣáájú ṣáájú kó tó di páàkì ròyìn bó ti wá nù hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọn ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam sọ yìí pé ẹni tó bá wọn jágà yìí kó tó di paaki ẹ̀ẹ́dì fàhíyà zakatun maqbula àjàgbé pé jágà rẹ̀ ńkọ́ ajé àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọwọ́ jágà ń tòótọ́ ṣùgbọ́n ẹni tó bá wọn jágà yìí lẹ́yìn ìgbà tá a kí yín dì tán ọ̀gẹ̀ sí sàárà kan nínú sàárà táwọn èèyàn máa ń ṣe ni ẹ̀rí wọn là ń pè ní zakatul fitr nítorí pé ìsinu nínú ààwẹ̀ Ramadan pẹ̀lú ọdún àsìkò gba ẹ ní a máa wọn jákà yìí sí àwa rí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ẹ̀rí jákà yìí kódà lè wọ́n tọdún bá kọ̀ la àbọ̀dún kọ̀ tún la pẹ̀lú àgbà wa kẹ́tù rinlẹ̀ látọ̀dọ̀ afáwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní afáwọn Abdullahi ibn Umar wọ́n a máa fún àwọn ẹni tí wọ́n gbajáka yìí láwọn àkókò yẹn àwọn náà sì máa ìyẹn ni pé wọn máa fún yẹn ní ọdún kọlá àbọ̀dún kọ̀tùnlá wọn ni Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma sáàwù kan náà ni máa yọ ìyẹn ni pé mo tó mẹ́rin nígbà tí wọn wá yọ ọ sí nígbà tí àwọn òṣìṣẹ́ bá ti jókòó tí wọn lọ bí iṣẹ́ mọ́ tí wọn ń palẹ̀ mọ́ ọdún àti ìtọ́lọ́mbá padà ní ìjọba wọ́n ní àwọn òṣìṣẹ́ dẹ́nì yìí wọ́n máa palẹ̀ mọ́ ẹ̀yìn dì ní ọdún kan la àwọn ọdún kan tún la wọ́n ní wọ́n ti máa palẹ̀ mọ́ ẹ̀yìn ìgbà tá a wá ń palẹ̀ mọ́ rẹ̀ gángan gbàyẹn náà lọ́yẹ ká ti lọ wọn jáká gẹ́gẹ́ bí afa abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe. kí ló máa fa ilé yẹn òun ni pé tí bùkátà bá pe ní lọ síbẹ̀ ká tètè kárí lọ sí ní ọdún kan la àbọ̀kọ̀tún la bóyá nígbà tí yẹn bá ń páyà àbí ẹ lè ká ìrójú àìráyè ẹlòmíì lè lọ jókòó ti télọ̀ rẹ̀ kí wọ́n máa bá a de ọrùn ẹ̀wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí máa ń ká ìrójú àìráyè báyẹn àbí kásìkò sì fún débi pé èèyàn ní padà láǹfààní àti ṣe é mọ́ ẹ̀rí torí bẹ́ẹ̀ èèyàn lè sáré wọn jákà yẹn ní ọdún kọ̀la àbí ọdún kọ̀túnla gẹ́gẹ́ bí àfa Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n wá ti ṣàlàyé ìdí pàtàkì tí wọ́n fi ríka wọn jákà yìí ohun tó fi jó ìyá ni pé ìdí pàtàkì tó fi jẹ́ ohun tó wà nínú ṣẹ̀ríà àti pé ká sì yọ nígbẹ̀yìn oṣù ramadan nígbà táwọn sọ̀sọ́lá tó fi ń ṣe kíni o tó fi ń ṣe ní dandan kí ni ìdí pàtàkì tá fi máa wọn jákà ẹnì pé bàbá wa náà àwọn náà máa ń sọ nínú wákà wọn wọn ni agbàwẹ̀ máa wọn jáka ẹ máa gbọ́ o àwẹ̀ rẹ ń rọ̀ lókè bí àdán ẹni tó gbà àwẹ̀ tí ọ̀wọ́n jáka àti àwẹ̀ rẹ̀ wọ́n ní rọ̀ lókè bí kíni o bí àdán ni ẹ̀rí. afáwọn ọ̀tọ́lẹ̀ ibùdó Abbas ẹgbàá wa mi wọ́n ní àníṣe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam jáka yìí wọ́n ṣe ní dandan ìyẹn zakatul fitr dandan ni kí ni wọ́n á nìdí tó fi jẹ́ dandan ọmọ àjọ tó fọ̀rọ̀ sálẹ̀ sọ kọ́ máa jẹ́ ìmọ́tótó fáláwẹ̀ mínú lọ́wọ́ wọ́n rọ́fà níbi àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ọ̀rọ̀ àsọ ọ̀rọ̀ tí ò wúlò tó ti jáde lẹ́nu yẹn àtàwọn ìbàjẹ́ mi àbọ̀rọ̀ tí ó kàn yẹn tíyẹn lọ dá sí tó yẹ kó sì lè kó sùtà báwẹ̀ tíyẹn gbà tíyẹn bá ti wá wọn jákà yìí òun ni ó fọ ọmọ bákan náà adẹ tún jẹ tó ọmọọtàn nílùmọsákìn àjòǹjẹ fáwọn aláìní ẹnì kan ti ń kílẹ̀ àyè pé àníṣe oúnjẹ òun ló gbọ́dọ̀ jẹ ẹ oúnjẹ òun jẹ ìyẹn ni pé á jẹ oúnjẹ fáwọn aláìní débi pé àwọn aláìní nìyí àwọn ní òní fún oúnjẹ níjọ yẹn ọdún wá wá àwọn ẹni tí nínú àwọn mùsùlùmí táwọn lágbára nítorí pé ọdún nìyí jíjẹ mímu ni ọjọ́ dùnnú ni pẹ̀lú dẹ̀rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa tóní fi rúpin ni wọ́n ń torí jìtì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní ara rẹ olùpèpè rẹ̀ pé kó bóun pèpè wípé ọjọ́ tí wọ́n bá ń pa ẹ̀rẹ̀ léyà àwọn ọjọ́ mẹ́rin tá a máa fi ń pa léyà ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin ọdún yẹn wọ́n ní àwọn ọjọ́ yẹn ní kọjọ́ mẹ́ta lẹ́yìn kínní o lẹ́yìn iléyà àwọn ọjọ́ yẹn ọjọ́ jíjẹ ni ọwọ́ àjẹdẹ̀dẹ̀ fáwọn mùsùlùmí láti sojú kòkòrò láti wọn jákà yìí fún àwọn ẹni tí wọ́n jẹ́ aláìní nínú àwọn mùsùlùmí láti lè fi sàánú wọn nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹni tí bá ti ń sàánú báyìí Ọlọ́run tẹsí máa sàánú òun náà torí bẹ́ẹ̀ òjijì Ọlọ́run irhamu ẹ máa àwọn tó wà tó wà ń nǹkan ọba yìí ṣe gbogbo ayé o mi i máa wa sọ ọba tó wà ní sẹ́mẹ̀ òun náà sì máa fi kiri o yóò sànù yín. wọ́n ti sẹ́ni jákà yìí kódà kìí ṣe pé hadithi nìkan ló fi rinlẹ̀ ayé al-Qur'an nìkan fi rinlẹ̀ òun lọ́rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó wà ní suratu Sabbih suratu al-A'la sọ́lọ́ sọ pé qad aflaha man tazakka pé ó ti jèrè o ẹnì yóò tó wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ìyẹn ni pẹ́ ni tó bá wọn jákà ẹ ká gbìyànjú ká wọn jákà yìí ẹ̀yẹ́ rúṣin ọlọ́wọ́ ọba ẹ̀rí jákà gẹ́gẹ́ bá ti sọ fún wa pé òjijì ọlọ́run oúnjẹ ni kọ́ jẹ́ o wo gbogbo àwọn ẹgbẹ́ wúrà tá a mú oúnjẹ ni bẹ́ẹ̀ bí kan nínú àwọn sàádé ọlọ́run ọba ti sọ a máa ń wọ jákà wa fọmọdé àgbà ọmọlúàbí ẹrú níbi àwọn ọ̀rẹ́ nǹkan mẹ́ta tá à ń jẹ a máa ń wọ múdù mẹ́rin nínú dàbídùn a máa ń wọ múdù mẹ́rin nínú èyí tó ti gbẹ nínú dàbídùn a tún máa ń wọ múdù mẹ́rin nígbà míì nínú ṣàyẹ̀rù ìyẹn jéró ẹ̀rí ọ̀kẹ́ nínú àwọn afáwa wa sọ pé báwọn ṣe ń ṣe é nìyẹn o kó tó di pé mọ̀ àwíyá kó tó dórí ìjọba. wọn lọ wá padà rí pé sẹẹdì múdù mẹ́rin yẹn méjì nínú búrú búrú yẹn a lè bàbà ibi náà ṣe déédéé múdù mẹ́rin nínú tamuru nínú dàbídùn ẹ Abu Sa'id al-Khudri radiyallahu tí wí wọn ni ọ̀rẹ́ mi ń o mi ò ní yẹ mi lọ yìí náà yẹ àlùkáwà ni bẹ́ẹ̀ náà ni màá ọba gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó ń la amọ́lẹ̀ fún ayé pé àní jáká oúnjẹ ni o a kò gbọ́dọ̀ fi nǹkan míì wọn zakatu lè fi tìrì ju oúnjẹ lọ eléyìí ni wọ́n ti ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ nínú àwọn sàbí ni wọ́n lọ bẹ̀ kódà àwọn àìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú asàbí ṣẹ́dí inú kẹ́kọ̀ọ́ tẹ̀ wá báyọ̀ méjèèjì ni pé àwọn míì ó tún máa sọ pé mọ́sẹ̀ àbí kan làwọn ń tẹ̀lé wọn ò sì mọ ohun tí ń jẹ́ mọ́sẹ̀ àbí yẹn nínú ẹni tó sọ fún oúnjẹ làásà àfi wọn jáka iná mọ́lìkì làkọ́kọ́. káwa máa rí nínú àwọn ẹni tó ń pera wọn ní àtìbáhùn mọ̀lìkì yẹn láwùjọ wa wọ́n yẹ kó wọn ò ní wàá sí ìmí lọ́dọọdún láyé wọn wọ́n á fi ẹ gbọ́dọ̀ kí ìṣááyì lẹ́yìn ẹni tí kíta rà wí wọ́n á wọn jù bẹ́ẹ̀ náà lọ. tó ṣe pé abẹ̀rí hadithi Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wa pèpè wá sí ìṣááyè pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam wọ́n á wá padà sílé wọ́n ó tún wá lọ kírun ìṣááyè fáwọn ará ilé wọn àwọn ni wọ́n sì lè mọ́mù àwọn ará yóò tó lẹ́yìn wọn ọkọ sẹ́nìkan nu wa tó lè jiyàn wípé irun tí wọ́n kí pẹ̀lú ànábì yẹn ọ̀rẹ́ yẹn ni èyí tí wọ́n kí lé yẹn náà fílà ni wọ́n dẹ̀ dájú pààyàn tó kírun lẹ́yìn wọn kọ́ ọ̀rẹ́ yẹn làwọn kí ń fi wọn sọ̀rọ̀ yẹn kílíà dáadáa tó ìyẹn fi àdóso sálándé mọ̀ sí bẹ́ẹ̀ súnà kàkàrẹ̀ rí ìyá ni ìfipá nẹ́bí ọmọ sùn mọ́gbà tó ti pé wọ́n jìnà sí wọ́n jìnà sí súnà ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ èdè lára àwọn gbọ́ fún òmọ̀ nípa ẹ̀sìn ní máa ń jẹ́ kí wọ́n máa wóró wóró wóró wóró kódà tẹ bá dákọ̀ sọ hábà ní ìdíwọ́n lé ní kí lọ́fẹ́ fi yọ pé tọ́ba ní ìlàjà gbé kọ̀yẹ́ káwọn náà láti ìsìnkẹ́ tó kí ló fẹ́ fi yé wa pa náà ní owó ìkíní àbẹ́ lómi lókè wí kọ̀yẹ́ kọ́ láti ìsìnkẹ́ kẹ́wọ́. gbogbo àwọn sọ̀hábà yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì tó ń fi lu àwọn sọ̀hábì náà wọ́n gbà wá. àdìsì àwọn sọ̀lá àdáǹkì àwọn sọ̀hábà wọ́n gbà wá. àdìsì àfẹ́kùn Abdullahi ibn Umar ń bẹ láwọn oríṣiríṣi náà àwọn sọ̀hábà lọ́rọ̀ àkókò òru ni gbogbo oríṣiríṣi àdìsì àfẹ́kùn àwọn sọ̀hábà yẹn bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ pípọ̀ nú àwọn èèyàn tí wọ́n bá sọ fún àwọn tẹ̀lé mọ́sẹ̀ àbí kẹ́ fún òun gbàgbọ́ yìí mọ́sẹ̀ àbí yẹn kẹ́ ẹnì kan sọ fún wa pé irú àwọn ẹni yẹn láti tẹ̀ máa mú òdùrọ̀ kọ́ máa fi wo ilé náà sọ̀sẹ́ láńtọ́kọ́ ká máa takò súnà ọláyà ọlọ́run má bínú tiwa ó léwu pọ̀ wọ́n ìpè gbogbo ọdọọdún tó bá fẹ́ ṣe wá sí láyé wọn wọ́n àti wọn ò ju ẹ má kín ìsáyè lẹ́yìn ẹni tí ń ká sámú lọ lẹ́yìn náà ni pé àlè fi owó ṣe kí ni o àlè fi wọn já kápá àti oṣù méjì yẹn náà lọ tó yẹ pé ọ́pọ́sìtì ẹ̀sìn ló ń tọ́ wà nínú ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala. a lè fún ìṣáìlẹ́yìn ẹni tí ń ṣe kí ni o ti ń kí á sámú pẹ̀lú hadith afáwọn àádùmù níjàmbá nìyẹn radiyallahu ta'ala anhu pẹ̀lú pé àwọn aráalé rẹ̀ kí ìṣáìlẹ́yìn rẹ̀ òun dẹ̀ sì ń ṣe kí ni o ó ń ṣe nẹ́fìlà bákẹ́ náà nìyí ìfi owó ọjà kàkó lẹ́rìí sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ ta nínú sọ̀yìn Bukhari àti Muslim lọ́wọ́ èyí tó ti pé asahhul kutub al-musannafa fi hadith tírà tó gbádùn jù nípa hadith tó wà ní ipò kéwì Bukhari àti Muslim bẹ̀rẹ̀ ládẹ̀ ti kí àwọn ahadith yẹn so nípa abẹ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣe dìá nǹkan yẹn máa ń bá yẹn nu jẹ́ púpọ̀ jù wọ́n lè ní mọ̀lìkílà wa ń tẹ̀lé la fi sọ̀rọ̀ yẹn ẹ̀ wàá mọ̀ ń pa mọ́sí àbí òun gẹ̀ẹ́gẹ̀ ẹ̀ mọ̀ ń pa iná tó sọ wípé àgbọ̀dọ̀ fi owó wọn jáka Imam Malik wà mbẹ Imam Shafi'i mbẹ́mbẹ́ Imam Ahmad ibn Hanbali wà mbẹ lẹ́yìn Abu Hanifa nìkan tó sọ pé wọ́n lè fi owó wọn jáka kò sí lẹ́rìí gbogbo àwọn ènìyàn pátá ni wọ́n sọ pé èèyàn kò gbọ́dọ̀ fi owó wọn jáka owó ni ọba àníyé lórí kó ju oúnjẹ ni lọ kò sí ìtọ́fẹ́ ra wa mbẹ ẹ̀rí kò sí ìtọ́fẹ́ ra wa ẹjẹ́

wọ́n lọ fi ṣe jáka o wọ́n lọ wọ́n fi wọ́n jáka ìmọ̀ muhammadu ni àkáfọ̀ allah tó jẹ sí àrùn ẹ̀rù ń bà mí kọ́ máa ti pé ọdún olófin wọn jáka yẹn ò ní mú ọ mo tó sì jẹ́rù ọmọ àbàmí ni wípé khilafu sunnati rasulillahi sallallahu alaihi wasallam odi kejì opposite ìlànà òjíṣẹ́ ọlọ́run ni sallallahu alaihi wasallam. Abu Talib wọ́n ní mọ́mọ́ Ahmed sọ fún mi pé alẹ́ èèyàn gbọ́dọ̀ fi kéèyàn mọ iye tí ó já káàdì tó gẹ̀ yẹn kó gbọ́dọ̀ fowó rẹ̀ lẹ̀. wọ́n ní wọ́n sọ pé àwọn kan sọ pé ah, Umar ibn Abdul Aziz ipe ìmàǹgbà ìmàǹgbà owó máa ní kí wọ́n fowó ṣe. bàbá ni ẹ ẹni tẹ́ rí ẹja kọ báyọ̀ kó ń tọ̀hún sí pàtàkì tó. wọ́n pa ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sí wọ́n nígbà tó jáde fáwọn èèyàn pàtàkì kéró ẹni eh, Umar ibn Abdul Aziz rahimahullah nípa adilu rẹ̀ wọ́n tún máa ń pè wọn náà ní al-Khalifatul Khamis káàtì ẹni mẹ́rin náà ni wọ́n nítorí dọ́gba rẹ̀ àmọ́ bí wọ́n ti di kí wọ́n máa sọ pé Khalifatul Khamis. wọ́n àdáyálí ẹgbẹ́ òun táwọn olùmọ̀tún sọ ìgbẹ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àmà wa dáko ẹnìkan ìrọ̀ ò kámágbàgbé hadith Abdullahi ibn Umar yẹn wọ́n ní àní òjíṣẹ́ ọlọ́run ọba jágà ó ṣe ní dandan sọ àmì tọ́hárì wúdù mẹ́rin nínú oúnjẹ tó bá borí ni àti pọ́lọ́ ọba sọ́hánì ọ̀tá lásán wípé ẹ̀tẹ̀lé tọ́lọ́wọ́ ẹ̀tẹ̀lé tó jíṣẹ́ àwọn ọ̀kẹ́ wà ń dá sún ní òjíṣẹ́ ọlọ́run ọba padà sọ́ni lágbájá sọ tàbẹ̀dún sọ ẹ̀rí kódà wọ́n ní ìmọ̀ọ́mù sọ̀rọ̀ yìí títí fa wípé alẹ́ ni yóò tọ́ bá lọ mú owó tó fi wọn jáká òun tó òun ti jáde kó níbi ohun tí a gbọ́rọ̀ lé lórí ó sì dájú pé kò mú pé ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tí ọlọ́mú nǹkan tí ọ̀dà tó fi jà ọ̀rọ̀ ohun tó dáa ni. béèyàn bá fún wọn jáka ọ̀gẹ́ yẹn máa balẹ̀ àkọ́kọ́ kó sẹ̀tọ́ tó bá wá sí bẹ́ẹ̀ wọ́n gbà nígbà o. lẹ́yìn náà ni wípé ọkàn fi sí òfin ọlọ́run ọba nìyẹn ọ̀dọ̀ kan sọ̀sọ́ lọ́ọ̀ mọ́ṣẹ́ jẹ́ ìtọ́lọ́run rẹ ọ̀tọ̀ ìhun tí wí fara yín ọ̀tọ̀ ìyẹn dẹ̀ léwu nǹkan dẹ̀ pinnu ẹ̀nà fáìlì ó mọ̀ òun náà ní kéèyàn tẹ̀lé lánàá tánú sọ̀sọ́lá tó mú wa. alimami Shafi'i rahimahullah wọn ní ẹnu àwọn olùmọ́kò fífi ẹni yéwù sí súnmẹ́ bá kílíà sí dáadáa ọ̀sẹ̀ tó fẹ́ nìyẹn o kọ́pa súnmẹ́tì nítorí ẹni kẹ́ni lórí bó wọ́n bá a ṣe rí. aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa في مشارق الأرض ومغاربها استشعره وتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فاتقوا الله يا عباد الله adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ọba àṣọ nínú dẹ́dà èmi kápá lórí ẹ̀dá ìdarí àlámọ̀rí ẹ̀dá àti pèsè fẹ́dà àṣọ lọ́lọ́run ọba nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ èyí tó ga nínú ìjọsìn fún kí tó ti pé kò mi wa Muhammad máa bá máa bá wọn àtàwọn wà lóyún títí gbin ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ ọba ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala Laylatul Qadr alẹ́ ọ̀la a máa retí tí wọ́n bá rọ́ṣùn ìlú fáàgbọ́ látọ̀dọ̀ ẹni tí ọjà aláfẹ́ òun náà la gbọ́rọ̀ rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́lẹ̀ òun náà láti tún máa múra àti tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ tó bá ti pé wọ́n rọ́ṣùn ìyẹn lálẹ́ ọ̀la ká sì má gbàgbé nítorí wáyé pé wọ́n rí lálẹ́ ọ̀la àjásí wípé Lailatul Qadri ńkọ́ yóò tán ní mọ́júmọ́ eléyìí tá a fẹ́ mú ìyẹn alẹ́ òní òun ní ọ̀tàn sọ àjásí pé ìyẹn jẹ́ alimọ́ òbí òun lọ́kà yẹn gẹ́gẹ́ bá a sọ wípé Lailatul Qadri ó lè jẹ́ twenty one ó lè jẹ́ twenty three ó sì lè jẹ́ twenty five twenty seven twenty nine sọba ajásí pé wọn ò rí oṣù ẹ̀mọ̀pá ti sọ fún wa nù hadithi Muawiya yẹn ajásí pé olùwà tó fọdún ìfẹ́ jẹ́ al-Baqi lọ́fẹ́ yẹn ajásí pé òní twenty two twenty four twenty six twenty eight thirty lọ́fẹ́ jẹ́ yẹn tí aláṣẹ bá ti kéde pé wọ́n rọ́sùn ajásí pé ba'da al-ghadi insha Allah al-Eid lẹ́yìn ọ̀la báyìí káṣí sọ̀lá àlókò ìyẹn sọ̀lá tó lẹ́yìn ìyẹn ni pé lẹ́yìn ọjọ́ ọ̀la tó bá ti kún wọn ní wọn rí oṣù ní alẹ́ ọ̀la ìyẹn rúṣẹ́ ọlọ́wọ́ ọba làákẹ́ńsáwò àdábàlẹ̀ ẹ̀yìn ẹ má gbàgbé àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn gẹ́gẹ́ bá a ti máa ń wí fún wa lọ́dọọdún inú ẹ̀ ní wẹ̀ o ìwẹ̀ tá a gbà lérò ìwẹ̀ owó kálẹ̀ ni o ìyẹn ò pé kọ́ má fọṣẹ wẹ̀ o ọmọ o lè fọṣẹ wẹ̀ ṣùgbọ́n ọ̀sà jẹ́nẹ́bà bákan náà kéèyàn wọ aṣọ tó bá dáa jù náà aṣọ rẹ̀ kéèyàn sì jẹ dàbí dùn tó pé yọ lọ sí bákan náà kéèyàn ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil ṣùgbọ́n ká sọ̀rọ̀ fún wà lábẹ́ eléyìí bẹ́ẹ̀ láàárọ̀ sínú gbogbo yọ̀ wí. àdádálẹ̀ ni èèyàn onígbàládá lórí ẹ̀ o èèyàn onífun kẹkẹrẹ gbogbo àlẹ èmi lè máa wí tèmi kí wọn máa wí tiẹ̀ tí ìwé sókè owó ọba àlò òkè kò sí wàhálà lórí ẹ̀ ìmọ̀gbà kẹmẹ́ là á bẹ̀rẹ̀ ìgbà kẹmẹ́ là á parí débi sẹ́lómi ò ní bẹ̀rẹ̀ àwọn akẹ́kẹ́ wọn kẹ́ aláwọ̀ àgbà wọn máa ṣe báárù báárù aláwọ̀ báárù wàlẹ́ ilé ọ̀gbẹ́ ká àbùtù aláìsí bíbí àní àdáadáalẹ̀ ni kò sínú lànà ń sọ̀tàn lánàá. nínú àwọn ẹ̀kọ́ ayéd á ká àwọn ìyàwó wa jáde lọ sí yìí ní dórí àwọn ọmọdé aka ká mọ́nítọ̀ wọn dáadáa torí bó ṣe wà nù súnà nìyẹn àwọn obìnrin tó ń wọn ní kírun ni wọ́n á yẹ̀ bá ọba dàsìkò tá kírun àwọn náà gbọ́ àdúrà tí lèmọ́mù máa ṣe tí wọ́n lè máa sàmì sí. bákan náà kọlọ́n bá jà sí rìn o nígbà tí wọ́n fẹ́ kárìn lọ sí ẹ̀yìn tèmi tí o bá jìnà ju pé yá rẹ̀ ṣùgbọ́n bò ló ṣe fẹ́ rìn ọ́ ó lè gbé wọn bá ti ká ṣùgbọ́n àtọ́ láyé ti múra yìí ẹnì pa sọ fún wa níbẹ̀rẹ̀ rọmọdán fẹ́ bẹ̀rẹ̀ pé aṣọ ọdún ẹ afẹ́bẹ̀ rọmọdán lọ́dọ̀ ẹ̀ kó ti yẹjú ẹ̀ ìṣe pé bí ọ̀la rẹ̀ pé koran tó tí ìtẹ́tọ́ ẹ̀ sáré máa tẹ́ lásìkò yìí kí rọmọdán tó lọ kọ́ sáré kó mọ́ ẹ̀ <laughs> tó wàá sọ pé wèé parí rẹ̀ sì ti kó lọ. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹni tó ṣe wípé wà lọ ohun tí wà ń bá kí n tiẹ̀ wò lọ́rọ̀ aṣọ ọdún wà lọ bá gbé ẹ̀ tí rẹ sọ nìyẹn ni ẹ ṣe òfò òkòtò lẹ́ ń ṣe lọ́wọ́ kìnní kẹ̀kẹ́ tó lọ jókòó sí nìyẹn. kọ́dà yìí ni ó túbọ̀ fẹ́ lómi lórí bẹ́ẹ̀. àwọn pé ìyàwó yẹ kábẹ̀sì yẹn jú ẹ̀ kó tiẹ̀ tó tiẹ̀ di wípé abẹ̀rẹ̀ rọ̀mọ̀tán. gbàdúrà ti á di òfin àpẹẹrẹ yẹn bá ti káṣù bá àtọ́ báyìí kò sí ohun tọ́ka ju pé kí ẹ̀kọ́ rí lọ. ẹ̀rí ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọba kò o kó tó di pa kìnyìn dì bàbá sì kìnyìn dì tán kò sí nẹ́fìlà o ìdí yìí dẹ́dẹ́ sí ni o. àwọn nígbà tí lásán ojú lọ kúrò wúrúwú lọ àwọn yìí náà torí ọlọ ẹ̀wọ̀n èso bàtà mí ni bàtà ṣùgbọ́n wà ní ẹ̀yìn lásìkò tó ha ni ṣáàlà ní mùsọ́lá wa ń bí báyìí náà tó bá ti di aago méjì àbọ̀ lágbára ọlọ́run á bẹ̀rẹ̀ rú ká má pẹ́ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala allahumma taqabbal minna wa arina al-eid bis-surur wa kassir amwalana wa awladana wa barik lana fima a'taytana àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn ọjọ́ títa sínú Ramadan ọlọ́dàkùnrin lọ wa nínú àwẹ̀ ni o nẹ́fìlà ni o sàdákà ni o tìláwà ni o àdúrà ni ọlọ́dàkùnrin dàlù àlàyé àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ọdún yìí bó ṣe súnmọ́ tó yìí bẹ́ẹ̀ làwọn olùmọ́tò sọ pé sọ yẹ ká máa kíra bá pé wọ ọdún ni tó ti wọlé kò nípìnlẹ̀ rárá ọdún èdè á ti máa kíra bá pé wọ ọdún kẹ̀kẹ́ oríkì èdè nígbà wọn bá tó dé kéèyàn tó kí ẹgbẹ́ tó akú ewu ọdún so Imam Ahmad rahimahullah ta'ala àwọn sì ti ẹ̀sọ́ tẹ́lẹ̀ yìí pé èmi ò ní kí ẹ̀sùnmọ́ ni wọ́n bá kí mi ń ṣe kí ni o mi ń dà lóhùn kìí ṣèmi nígbà kan ṣe akú ọdún o ṣùgbọ́n ni wọ́n bá kí mi màá dà lóhùn ọ̀la pé kò sí kí ni o kò ní pínlẹ̀ bó ṣe wá kù sáátà ìfọlọ́ọ̀lọ́mọ ẹni tí ká dúkìá wa lọ́dọ̀ fúnjọ́ máa pọ̀ sí àwọn ọmọ ajé wọn máa pọ̀ sí kọ́ wá fi gbogbo sí fún wa ọlọ́run dákùrọ̀ alọ́rọ̀ ọjà tó ṣe o ọlọ́run dákùn kẹwàá bí kẹ́ tó ṣe báwa ni ó lè máa fi tọrọ kì í ṣe báwa máa retí sádàkà ọlọ́run dákùn gbàdúrà wa wá ṣàtúnṣe wa ṣàtúnṣe orílẹ̀-èdè wa kó ṣàtúnṣe àwọn aláṣẹ wa kó ṣàtúnṣe ìlú wa ọlọ́run ṣàtúnṣe kálukú wa gbogbo ẹni tó bá rí pé yóò da àti gbogbo yóò fi da ọlọ́run dákùn tí gbogbo wa náà ṣe ibadallah inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى